إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ به من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له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 اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم <clears throat> إنك حميد مجيد وبعد إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته أدكفون ولوا وجري شو الله <clears throat> أترى عليكم كي يفوج محمد عليه الصلاة والسلام ونني ليلة العربية الليلة التي تعرض الأسئلة اليوم أمي أو إبريل في الصوم في أما تتبوي في موسم تيسي يوم والي بإذن الله تعالى بيض الله ما تسوى شيء من na- kan ṣoṣo ọ̀nà náà ó bí láàyè tó fi. Jazakallahu khairan Sheikh. Jazakallahu khairan. Èyí tí ó kọ́ máa béèrè níbi níbèrè sí béèrè. ní fún bàbá wà lórí bóyá àárín ni àbí tìjẹ̀yìn. Ó jẹ́ pé ó ṣe jẹ́ pé ìbẹ̀rin táwọn ti gbọ́ yí pé ìbẹ̀rin tó tọ́ kéèyàn máa nàka ìka ìkí àmọ̀ sí ìfàbẹ̀lá kéèyàn bá ń ṣe ní fún ṣé ni àmọ̀ gbọ́n ìka wà yìí ni àbí yóò dúró sí ojú kan náà ni èyí púrọ́tọ́ nínú àwọn ìṣesí méjèèjì ìzọ́kùnrin ọkọ yẹn. náà ìbéèrè tí wọ́n béèrè nípa àtẹ̀ṣàbò ipò wo ni ìka wa yóò wà oníbèrè béèrè pé ṣé ká nàka àkíyèsí alákọ̀ọ́kọ́ lórí ìbéèrè yìí ni pé ìṣesí mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ láwọn èèyàn máa ń ṣe wọ́n máa ń ṣe àtáyà alákọ̀ọ́kọ́ ìyẹn ni pé ìṣesí ti ń bẹ fún ọwọ́ alibásùtù kéèyàn kó náwó rẹ̀ báyìí kó nà straight eléyìí ó wà fún ọwọ́ àlàáfíà téèyàn gbé lórí itan àti pé ó wà fún ìjókòó bẹ́yìn àtàjìdàtàyìn ìjókòó téèyàn máa ń jókòó láàrin forí kalẹ̀ méjèèjì ẹ̀rí pé téèyàn bá wà lórí ìjókòó tó bá forí kalẹ̀ méjèèjì kò ní ṣe kọ́bù kò ní káwọ́rọ̀ yóò gbọ́ lórí itan kó tó tún ṣe Allahu Akbar eléyìí nínú àwọn àṣìṣe tí ń bẹ fún ọwọ́ níbo ni ọwọ́ láṣẹ ọwọ́ tàbá wà lórí ìjòkó alùbásùtù ẹlẹ́ẹ̀kejì òun náà ni alùkọ́bù kakọ́wọ́ tìrà ẹ̀ eléyìí bẹ fún tàwa fẹ́ ṣe fún àwọn ọwọ́ ìka mẹ́rin èyí tó kéré yù èyí tó tẹ̀lé tààrin àti ti al-ibham èyí tó jẹ́ àtàǹpàpọ̀ eléyìí nìkan lèèyàn máa ń nà tí èèyàn máa ń ṣe àtáyà nínà yìí òun là ń pè ní al-ishara kò pé àárín ojú mẹ́ta ta sọ báyìí kí èèyàn tẹ́wọ́ pẹrẹsẹ kó káwọ́ tí kó káwọn kan ti kọ́ nà kan là ń pè ní al-ishara hádùú ẹlẹ́kẹrin ní at kéèyàn máa mi ọwọ́ èwo ni ọwọ́ atọ́ èwo ni ọ̀tọ́ èyí tó gbajúmọ̀ tí bèrè máa wáyé lórí òun náà ní olùbèrè olùbèrè bèrè ìpè ṣé kéèyàn máa mi ọwọ́ báyìí ni àbí kéèyàn máa ná nínà yìí òun náà pè ní àlìṣàrà mímì yìí òun náà pè ní àtàhírí ọ̀dà àwọn sábà pé yẹn lè mí gan bó látún mì eléyìí náà àwọn olùmọ̀ wọ́n tún ní àròyé lórí ẹ̀ ẹ̀rí pé ètò gbajúmọ̀ lọ́dọ̀ tí wọ́n bí báyìí mọ́lẹ́ àbí ìmọ̀ mọ́lì ó kọ́ mọ̀ ẹ̀rí táwọn yọmọ̀ sí ráì wọ́n mọ̀ mí lọ sọ́tún wọ́n mọ̀ mí lọ sósì wọ́n lè lómi gbogbo ọwọ́ mẹ́rin ní ọyẹ àti ọmọ tí ó mọ̀ nà báyìí ìwà tí yẹn nà á ẹni tí ó sì ka kò náà yọmọ̀ sí ráì yóò ṣe ọwọ́ yẹn yóò mọ̀ mí lọ sọ́tún yóò mọ̀ mí lọ sósì ìmí lọ sọ́tún yìí ìmí lọ sósì òun ni mọ́tàbí ìmáàmù Malik àwọn màlìkíyà tí wọ́n sọ pé ọwọ́ yìí yóò mọ̀ mí lọ ọ̀tún yóò mọ̀ mí lọ sósì àwọn gbogbo onímọ̀ pátápátá náà panu pọ̀ wípé al-ishara èèyàn nàbàyìí èèyàn nà ìfọ̀ eléyìí náà àròyé wà ń bẹ̀ ṣé gẹ́gẹ́ bí wá ìlú mẹ́fẹ́bí òsì sọ pé ètò kan náà sọ̀rọ̀ báyìí ọ̀nà wà máa ìṣìnà ọwọ́ yẹn ọ̀rọ̀ díẹ̀ ìrà àrọ̀ díẹ̀ báyìí àbí nínú tọ́tọ́tọ́ èyí náà ọ̀rọ̀ pẹ́ méjì lórí ẹ̀ pẹ̀lú gbọ́dọ̀ àṣàlàyé tó súnmọ́ ìbẹ̀nìlá àti tó tún jọ mọ́ níbo lèèyàn mọ̀ ọ̀wọ̀n tí máa ń sàtáyà lọ́wọ́ ṣe gbogbo kìíní yìí ẹ̀rí àwọn ẹ̀rí kan ló bá dé àkọ́kọ́ náà gẹ́gẹ́ bá ṣe sọ bó lèèyàn ṣe ọwọ́ tó wá fẹ́ ṣe àtàṣàhùd alkhonsor walmon ọwọ́ méjèèjì ìka méjèèjì tó láti gbogbo ẹ̀gbà wá wá pé ànábìsà sálàm yọ kàkó ìka àtàǹpàkò àti káàárín yóò ṣe àkèlò alhal yóò nǹkó ṣe báyìí ẹ̀rí ìgbà tí yẹn ṣe bí ìṣẹ́rù ìṣẹ́rù àbò ó fi ọwọ́ ilé ilé ilé ọwọ́ nà báyìí ìṣesí kan lélẹ́yìí ìṣesí ẹlẹ́ẹ̀kejì tí ń yé jẹrin lẹ̀ òun náà ni kó ọbẹ̀ kan ká gbogbo ẹ̀kọ́ ẹ̀rí pé lè ìyára ìyára ṣe bíi ìgbà tí yẹn ṣe rand lẹ́gbà tó ká méjèèjì ihò kan wà ní ẹgbà wá gbé wá bẹ́ẹ̀ ọ̀kan ní yọ ká gbogbo ẹ̀ báyìí ni wọ́n á nà ilé yìí nínà yẹn náà nínà yẹn náà kò ní ìṣàrà gbogbo ẹgbà àdìsí abdullahi ibn umar àdìsí wa ní lè mẹ́fọ́ gbogbo àwọn tó ṣàlàyé àtàyà oṣìṣẹ́lá muhammed ń sọ pé màá nà ọwọ́ yìí kódà àdìsí abdullahi ibn umar ó ní nínú ọwọ́ yìí ìgbà kéèyàn nà ṣètọ́ ni hmm. ó ń ṣẹlá Muhammad sọ̀rọ̀ wípé ìfúnnilára ẹni tí yẹn máa nọwọ́ yìí kí ló túmọ̀ sí èèyàn ìgbà kéèyàn sọ pé Allahu ahad èèyàn fi ká tí ká iná yẹn máa fi ṣe kíni àwọn òkè ṣàǹbẹ tá ànábì wọn ṣe ìbá ànábì kọjá lọ́wọ́ ẹni lọ́dọ̀ ẹnìkan ìjọ kan ó ń kí sọ̀dá lọ́wọ́ ọ̀wà dáwọ́lẹ̀ báyìí anábì ní awuhi awuhi sọ́jà yọ kan sọ kí ló lọ́dà gbogbo wọ́n lè ra awuhi yọ kan náà ní awuhi lè nípe sọ́dọ̀ lẹ́nu pé ìṣára yìí ó túmọ̀ sí pé èèyàn mú ọlọ́run ọba lọ́kàn ṣoṣo hmm. nígbà tó ṣe pé tàwíìdì wá ní túmọ̀ sí fífọ́ ṣẹ̀tọ́nì lórí ẹgbà wo eléyìí rìn lẹ́lẹ́ ẹlẹ́ẹ̀kejì wá ní wípé ìgbà wo nìyẹn máa lèyìn ọmọ mi ọwọ́ yìí àkọ́kọ́ náà ibẹ̀ nínú àwọn olùmọ̀ tí wọ́n dúró lórí hadith kan wípé láti bẹ̀rẹ̀ dópin kò ní ìdíkẹ́ ẹ̀mọ̀ mi ọwọ́ báyìí ọ̀nà ni kódà ṣe ọ̀lẹ́gẹ̀rí lórí ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ àwọn olùmọ̀kan àwọn ahnaf wọ́n bìrì pé bá ti ṣe báyìí ju tí wọ́n bá ti ṣe haraka lẹ́ẹ̀mẹ́ta báyìí wọ́n tọ̀ láti sọ láti wò àwọn tẹ̀lé ìyàsọ́lá rẹ̀ ti bàjẹ́ kódà ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ tí ẹnìkan ṣe báyìí lẹ́gbẹ̀ẹ́ ẹnìkan ẹ máa wo nígbà míì irú àwọn ọ̀rọ̀ àwọn olùmọ̀ tó sì gbìyànjú lórí ju nítorí wa lọ òun ẹnìkan bẹ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ òun ò rí wípé kí ẹ máa mi ọwọ́ báyìí ẹnìkan wọn mi ọwọ́ báyìí inú bí náà wíwá léyìí irú sọlá ó sì fà á ní ọwọ́ ó sì kàn ó ṣẹlẹ̀ ní o torí mazhabi àwọn eléyìí muta'assib ní mazhabi wa hadha muta'assib ní yàrá ní dídé ní ma ní ẹlẹgbẹrẹ ọkàn ọkàn fọ ọkàn ọkàn mú kàn yín sì kan kí ló ní ìka ebe orí òun rí lòlò lórí nígbà tí wọn gbére gbẹgbẹ mímì kàrí kí ló wá sí pọ̀ ní oníhùn oníhùn bò so ìdí ìkọ níyì irú ètò kọ́mọ̀ lọ́dọ̀ wa yìí ó tún fúyẹ́ o ìmọ̀ tó lè bí fẹ́ẹ́ fún mẹ́lẹ̀ àti mẹ́lẹ̀ tí ó wọ́n ti yín mọ̀ gan ẹ̀rí pé báwọn yóò ṣe mọ̀ ẹ̀rí pé wọn bá wa bí wọ́n ṣe máa ṣe ọmọ mi lọ sọ́tún ọmọ mi lọ sósì báyìí ìjọwárẹ̀ ètò súnmọ́ àti mímì lọ sọ́tún àti mímì lọ sósì àti àwọn tí wọ́n ní tẹ́ bá débi láì aṣáájú aláì láì lọ́la ò yóò tó mì àwọn kan tó bá débi aṣáájú alá egbò sókè ilà lọ́ egbò sílẹ̀ <laughs> tó bá débi amza ilá yóò gbé sílẹ̀ gbogbo àwọn ìdè yìí ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ tẹ̀sílẹ̀ lè fún ìgbìyànjú ni o hmm. ìgbìyànjú ni o mọ́tàbí alimami ahmed àwọn ní tó bá débi àdúrà ìpè wàkánà yòhárìkò yàní tùwáì ó ní kánà yòhárìkò ha yẹ́dẹ̀rù bíhà wáhìlì nàkójọ àdìsí ní mọ́tàbí muhammad ètí ẹ̀ má débi àdúrà tó bá débi ashhadu an la ilaha illallah wahdahu la sharika lahu wa ashhadu anna muhammadan abduhu tó bá débi wọ́n ah, àbí ká ti di àṣàrà tí wọ́n ti ẹni tí àdúrà aláhùnmọ́ sọ́ọ̀lì àwọn oníṣàdúrà bá wọn gbígbà yẹn ni ó tún lè máa ṣe tàhírí tẹ́lẹ̀ yóò ṣe ìṣára báyìí tó bá débi àdúrà òun yóò máa ṣe kí ni àtàhírí bẹ́ẹ̀ náà ni tó bá dé níbi tí ń aláhùn ẹni àwọn oníṣàdúrà mi tó náà ti náà wà á dáàbì náà wọ́n ti náà ti kọ́ bẹ́ẹ̀ wà ìgbà wọn ló tún lè máa ṣe tàhírí eléyìí náà ó níbi ẹ̀rí tó ní ìgbáradì ṣùgbọ́n o ìpìlẹ̀ lórí mọ́sálà yìí mọ́sálà sì àfihàn ní àtẹ̀lẹ́ ẹ̀yìn ẹni tí ń mi ọwọ́ àtẹni tí ó gbé ìlú e ṣùgbọ́n ìtọ́ dájú ni pé gbogbo wọn lágbà wípé yóò ṣe ìṣàrà báyìí yóò na ọwọ́ yìí ibẹ̀ ni ó sì máa wò ẹnu bí tí àròyé tún wà lórí ọwọ́ yìí pé tí ọ̀rá ṣe báyìí pẹ̀lú ìwáyà tó gbé wá àwọn olùmọ̀kánì ìwáyà wá ìdè ìwà bàáyì tó sọ ní àròyé ń bẹ lórí ìwáyà yìí ìpè tó bá ti ṣe ìṣára ìṣára yóò nà tọ̀tọ̀ ni ṣùgbọ́n ju gbogbo ẹ̀ lọ èyí tó lékè ni pé ìnà tọ̀tọ̀ kọ́ ìyẹn láti kọ́ bá rẹ̀ díẹ̀ èyí tó sì wà tó súnmọ́ wallahu a'lam èyí tó wà yẹ dáàbò ni pé kó nà throughout ṣùgbọ́n tí ẹ̀ bá rẹ̀ ní ti mì àdé mì nígbà tí ń ṣàdúà tó ṣe pé òun ṣe tẹ àbáwọn tó máa ń ṣe báyìí gẹ́gẹ́ bí àwọn tó kọ́ mọ̀ gẹ́gẹ́ bí àwọn bàbá wa gbogbo ẹ̀ ni wọ́n rárá fìtí rárá fìtí sí lọ́dọ̀ àwọn olùkọ́ àmì ètò súnmọ́ ni pé èèyàn náwó yẹn ó ṣe ìṣára báyìí kó má wulẹ̀ ṣe tàhárí wọ́n máa hù tààrà ó lè wáyà tàhárí kì í pé yóò harí kó ha yẹ dẹ̀rù bíyà àwọn olùmọ́ni ìtumọ̀ tàríkù náà ní ìṣára yẹn kìí ṣe pé bóyá ó mì lọ sókè lọ sílẹ̀ àwọn kan ti gbà pé yẹn ṣe tàrí tàríkù hàfi ẹgbẹ́ bí Sheikh Al-Albani ti sọ pé báyìí kìí ṣe báyìí èyí ṣe anasi ẹ̀rọ àmà ṣe báyìí wẹ́rẹ́wẹ́rẹ́ máa ìnìyàn hádà ádà ádà lọ́sọ̀rọ̀ yọ̀rọ̀ àmà mi ọwọ́ yẹn báyìí. والعلم عند الله مسألة مسألة خلافية so èyí tí ó bá hàn síyàn níbẹ̀ ṣùgbọ́n gẹ́gẹ́ bí ìbéèrè síyàn ọ̀nà tó ó ṣe ìṣára yìí ó sì di àwọn mọ́ta mẹ́rẹ̀ẹ̀rin mú ó sì nà nínà tí ò nínà tọ́ tí rárá kọ́fù díẹ̀ ìyẹn ni ó hàn sí ẹni tí ń sọ̀rọ̀ wal ilmu inda Allah náà.